الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ومن يوجد الجلاء من وصول الحجة إليه تنقني يوم النصر الأول lónìí yìí báyìí gbogbo alálà tó ti ń bẹ Mínà ìgbàláyé wà fún wa láti kúrò ní Mínà lẹ́yìn ìgbà tí wọ́n bá sọ̀kò tán lẹ́yìn tó ń bá yẹ tàrí wọ́n sọ̀kò àyè sọ̀kò kékeré tààrin àti nílá láti bẹ́yìn ìgbàláyé wà fún ọkàn ọmọ lọ sí Mẹ́kà eléyìí túmọ̀ sí ṣe hajj ti tán nǹkan ẹ̀yọ̀kan tó kàn kù fún alálàájú lẹ́yìn lẹ́yìn wọn náà ní kó ṣe tọ̀wáfù wọ̀dà tọ̀wáfù dágbére ẹ̀yìn ìgbà náà ni ó tó láǹfààní àtúkúrò ní mẹ́kà ọmọ sẹ́rí padà bọ̀ wá sílé rẹ̀ ẹni tó bá fẹ́ dúró títí di ọ̀la ìgbàláyè fún wa fún wa ìyàtọ̀ tó wà láàrin wa ẹnikẹ́ni tó bá lọ lónìí yọ sọ òfò mọ́kàndínláàdọ́ta ṣùgbọ́n ní tó bá dúró títí dọ̀la yọ sọ ọgọ́rin òfò kò sí ìyọ̀ láàrin ìkíní kejì wọn nípa gbígba ìṣe ajé wọn ṣùgbọ́n nǹkan tó jẹ́ àmì fáyà ọ̀wọ́ ولأن فمن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه لمن اتقى olúwa fi hàn ike ẹni tó bá lọ nílùú òní kò sẹ́sẹ̀ lọ́rùn rẹ̀ tó kùn gbà tó bá níbẹ̀rù Allah ẹni tó bá sùn dúró dọ̀la kò sẹ́sẹ̀ lọ́rùn rẹ̀ tó kùn gbà tó bá níbẹ̀rù Allah ṣùgbọ́n àkọọ́lẹ̀ fi hàn pé nígbà táwọn àbí sallallahu alaihi wasallam wọ́n ṣe hajj ẹyọ kan ṣoṣo tó ń ṣe níbi ìṣe ayé wọn àná ti dúró dúró ọjọ́ ọ̀la nígbà tí irú ọjọ́ ọ̀la pé lọ́nà ti sọ gbogbo kò tán tó tó kúrò ní Mínà ẹni tó bá fẹ́ kó lónìí ó gbọ́dọ̀ rí dájú bí táwọn ti jáde kúrò ní gbogbo bí táwọn pè ní Mínà ṣáájú kótó ti fóònù wọ̀ èyí kẹ́nikẹ́ni fóònù bá ti lè wọ̀ bá <clears throat> ní Mínà lónìí ó ti di túláàsì tó fún bí ó dọ̀la eléyìí jẹ́ àwọn alálàájì àwọn tá a wà nílé tí wọn ní pé gẹ́gẹ́ bí ìjẹta ti fẹ́ rí lánàá tún rí bẹ́ẹ̀ náà nìdájọ́ tòní أيام التشريق أيام أكل وشرب وذكر الله àwọn ọdún mẹ́tẹ̀ẹ̀ta yìí ti ń bẹ lẹ́yìn ọdún àwọn ọdún táwọn èèyàn jẹ fún ọmọ wọn ti rántí Allahu azza wa àbí Allah azza wa jalla tó tẹ́wọ́ gba àwọn ìjọsìn náà lọ́wọ́ wa wọ́n mọ̀ sí pọ̀ sí wa lọ́wọ́ subhanaka Allahumma wa bihamdik ashhadu an ilaha illa anta astaghfiruka wa atubu